الله من الشيطان الرجيم بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم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 ní àwọn àsìkò yìí eh, ọlọ́run dákun gba gbogbo wa lẹ́rù o nínú àwọn tó ti bọ́kùn lọ́rùn wọn ká tó kù ní oṣù yìí jẹ́mi àtẹ̀yìn já wà ń bẹ̀ o àwọn òbí wa jẹ́ wọ́n wà ń bẹ̀ o àwọn ọmọ wa jẹ́ wọ́n wà ń bẹ̀ o àwọn ọya wa jẹ́ wọ́n wà ń bẹ̀ o àwọn ọ̀rẹ́ wa jẹ́ wọ́n wà ń bẹ̀ o la hawla lana wala quwwata illa billahi al-azim ohun tí à ń sàlàyé bọ̀ lánàá ta ní àmà mú ẹ̀rí rẹ̀ wà lónìí ibẹ̀ sallallahu alayhi wa sallam a ní nkẹ́yì ríjìsùn àwòríjìsùn nkẹ́yì ìyàkánni tó jẹ́ pé kọ̀dí azaba allah subhanahu wa ta'ala bihi ta'ifatan min bani israel aw man kana qablana ọlọ́run ti fi ìyà ìjì àwọn kan rí nínú bani israel tàbí ká sọ pé nǹkan tí wọ́n ti lọ ṣáájú wa ìmọ̀lá ti rẹ́rì níbòsí ni ìtàn yìí wà àkọ́kọ́ náà جامع حديث أسامة بن زيد رضي الله تعالى عنه وأرضاه أسامة ألنجو جاري باني كي bá ní ké bàbá rẹ̀ náà eléyìí wá nínú sọ́yìnmọ́ muslim nínú àwọn ẹ̀gbà wa kan wípé ntẹ́ẹ̀rí ní ìyà yìí tẹ́ẹ̀rí ní ìyà yìí tọ́jọ́ mọ́ tó ń jẹ́ ikú ọ̀wọ́wọ́ yìí rijizun aw adabun uddiba bihi ba'dul umam thumma baqiya minhu baqiya àmọ́ bí àdìsí eléyìí ṣùgbọ́n ìta afẹ́ taratara lò ó ní hadithu ti Usama tó lóun gbọ́ tí ànábì sọ̀rọ̀ fúnra mi sọ wípé usama ní anabi sàlám wá dáhùn wípé rígísùn orúsìlẹ̀ àlàtọ́ ìfàtí min bani israel ìyà ni ọlọ́run ti fi jẹ àwọn kan rí nínú àwọn bani israel àwọn òwò àlàwò ń tọ̀ bóò lórí ṣe ṣẹlẹ̀ ẹ jẹ́ lọ síbi rìwáyà tí ìmáàmù wa tó bá rí tí wọ́n gbà wá insha allah ta'ala wípé antoriki afáwa suleiman atimi ahadu sigori atabi'in ansiyar wọ́n àna rọ́jùlá nke a na kọ́lá balaam ẹnìkan ti wà ní john wọ́n máa ni pè ní balaam balaam yìí ó súnmọ́ lọ́n púpọ̀ fi di ẹni tó jẹ́ pé ntọ́ bá sọ fọ́lọ́n ọlọ́run máa bá a gbọ́ tó bá ní ọlọ́run mọ̀tẹ́ kọ́ ọba ní ọ̀rọ̀ jo kílẹ̀ ò tó sú ọlọ́run ọ̀rọ̀ ó ti dúró ń tìjú kìí ṣe táwọn èèyàn míì ń ṣe kì í lénìí tó jẹ́ pé ọ̀rọ̀ ń jẹ wèrè gbọ́ wèrè hàn nígbà tí ìyàbá ń sọ wípé àásọ fọlọ ní ìsìn kọ́ máa rọ̀ jò tó bá sì kọ̀ tí ọ̀bá rọ̀ àásọ àti títí ń jọ lọ́n fún un tóró ní tá a bá sọ kẹ́yìn ní mítìn tá a lọ bá sí kọ́dà àrà yìí kalọ́mọ́ bá mọ́ àti nǹkan máa bá wa fún rẹ̀ ọ̀rẹ́ níbi àwa àti sọ́sí a ti sọ fọ́lọ́n fúnra rẹ̀ wípé àwọn táwa bá ti pè lọ́màdìjẹ́ náà ní kí wọ́n máa jọ màdìjẹ́ náà àwọn eléyìí kọ́ là ń sọ àwọn ẹni ìsúmọ́lọ̀ ìsúmọ́lọ̀ tó fi di wípé ìsúmọ́lọ̀ níkọ̀rọ̀ yìí ọwọ́ padà di àpọ́nlé fún wọn ní gbangba òun la fi ń sọ àtúntún sọ gbogbo wa pátákájọ kámẹ́rà bá nẹ́bì lọ bí ṣe ń lọ gbogbo bàbá wa tọ́lọ̀ ti mú ọdọ̀ yìí àwọn afọ́wà tọ́lọ̀ ti mú ọdọ̀ yìí tí èyí bá ti í sẹ́ni kankan táàrí àkọọ́lẹ̀ dọ̀dọ̀ ànẹ́bì wípé ó ti dọ́mọ àdìjẹ́ náà àì máa pọ́lọ̀ ń bá ní sàlékún kẹ́ bàbá wa o àì wíbẹ̀ o baba albani ọlọ́mọ táwọn ní tàbí kúrò kẹwọn baba abúlé bá ní tàbí kúrò kẹwọn baba amadu arọbí bá ní tàbí kúrò kẹwọn baba wa kamali bá ní tàbí kúrò kẹwọn àyè wí bẹ́ẹ̀ o ọlọ́run bá ní kẹwọn là á wí nítorí wípé gbogbo wa wà nípò ẹni tí ó ara wa ṣẹ̀sán lọ́wọ́ ọba ìtọ́lọ́wọ́ ọba tí ì fi hàn nìkan báyìí ẹnì kò lè pé báyìí lórí á rí dáadáa tí wọ́n inú wa dùn á pé kọ̀rọ̀ wọn insha allah yóò tún dájú gbangba lọ lọ́dọ̀ ọlọ́run àmì ọlọ́run bá ní ṣàánú wọn ni o bá ní ṣàánú wọn ni o eh, ọlọ́run bá ní kẹ́ wọn ni o wọn lájọ kan sọ̀rọ̀ bá ní kẹ́ wọn ni o àì máa pé bá ní ṣàlékún kẹ́ wọn torí nítorí bá ti wà tó ti dájú ìní a máa fi kún. ìlà fi ń sọ̀rọ̀ pa pé tẹ́nìkan bá pè ní wàlíyù ọlọ́run wòlíì ìntà yìí máa dá àmà òun náà ni ṣé ń tọ́nà sọ ṣe ní ń ṣe ṣe ń tí ọlọ́run ọba ń fẹ́ ṣe ní rìn wòlíì tá àjọgbà àwẹ̀ báyìí ní ìsìn tó ń fẹnu ara rẹ sọ pé láì one million tí ọba ti lè rí ọ láàárọ̀ kó tó di pé àìlà ní tó bá wà wọ́n máa fẹnu wọn jẹ lọ. nǹkan sọ o torí pé ńgbà tá a bá àǹkan jáde nínú tí a gbọ́dọ̀ máa ṣàlàyé fún wa wọn máa ń bu alánà tẹlẹ wọn àwa ni ọmọ bu wa mọ́ ìgbà tá a bá rẹ̀ tí ó ṣàṣọyé ìlà rẹ̀ tí ó gbàgbọ̀yé kíánà bàlàámù mùjábà dáwà bàlàámù yìí ọjẹ́ ń tọ́jẹ́ wípé ti gbà fún ọ wa ń pọnlé ní gbangba kí ni tó bàlàámù wà á nà Musa anabi ọlọ́run tó jẹ́ ànábì Musa aqbala fi bani Israel yuridul ardu allati fiha Bala'am ó kó ọmọ bani Israel lẹ́yìn láti máa bọ̀ sínú ìlú tí Bala'amu àtàwọn èèyàn rẹ̀ wáyì wọ́n fẹ́ wá gba ìlú yìí fọ́nà wọn bá àwọn èèyàn Bala'amu wọn ò fẹ́ gbà láti máa ṣètò ọlọ́run kí wọ́n dàtọ̀ wọn wọ́n lẹ̀ wọ́n wá lọ rè bá Bala'am fa atahu qawmuhu faqalu àwọn èèyàn rẹ̀ ní ìrẹ́ Bala'am udu Allah alayhim dákun a mọ̀ pé ó ń tìjú ọlọ́run ọba ní ọ́ a nídìí ìpín ẹnu rẹ bọ́ ọba kù ti ń fẹ́ lọ́lọ́wọ́ bọ̀ ọ̀sán láti sánmọ̀ bá ní gbé musa àtàwọn èèyàn rẹ̀ ṣépè wọ́n mọ̀ ojú ayé wọ́n mọ̀ rí lu ìwọ. Ah! ní mi yìí ó gbẹ̀sọ̀ o èmi ò ṣe nǹkan lẹ́yìn bá mi o àwọn oníkóso wàlá kí ló à ń fẹ́ ní hátà á mi rọ̀rọ̀ bì í bá mi sọ̀rọ̀ náà sí ọ yọ̀ǹda àbí kò ní yọ̀ǹda àwọn oníkóso ọlọ́run ní mọ́dàwó mọ́dàwó ànábì mi onímbọ̀ ẹni tí mo rán ni o àwọn iṣẹ́ eré ló ń ṣe sọ́dọ̀ mi tó fi dọ̀rẹ́ mi ànábì ìjú ọlọ́ o ìfẹ́ mi sì tún ni wọ́n ń bọ̀ wá sí o ó yà á kún ẹni bó gbé ẹsẹ̀ pé o ah, bàlámù ní òun ti gbọ́ ọ̀dà àlè lẹ́wọ̀n ẹ̀ bá bá ní ẹbá ní ìrẹ̀ bàlámù ah, ń tà àrọ́ ńkọ́ ah, wọ́n ní kíní yẹn kò rọrùn wọ́n ní mẹ́dàn o wọ́n ní ọmọ dànwó balẹ̀ àmú ní bá sara wọn jọ ní bá padà ní bá lọ sí mítìn kí ni ibẹ̀ rí ẹ̀rí létí ń kọ́ lọ ná ẹ̀rá sọ tí máa wọ̀ kí n pè lẹ́ni ọlọ́run náà ni kí ló dùn lórí ayé rẹ̀ ẹ jẹ́ àwọn àǹtáyé rẹ̀ rọrùn fún. fa àtàwọ̀ bí hadiyatin ní ẹ bá lọ ní ẹ bá bọ̀ ní ẹ bá lọ rí ìbá wá àwọn ẹ̀bùn tọ́jọ́jú téèyàn máa ń rí téèyàn tí máa ń rò pé òun ní ikú mọ́ bọ́lámù Eh, ọlọ́run dákun ṣàánú wa o. وحب العيش عبد كل حر وحب العيش عبد كل حر وعلم ساقبا أكل مراري وعلم ساقبا أكل مراري وعلم ساقبا أكل مراري وعلم ساقبا أكل مراري

àákùkú jẹ́ ìrọ̀dọ́ lọ́wọ́ ti lè ṣe sùúrù ẹ wá gbọ́ ń tàn balẹ̀ e lótìẹ̀ náà mà lórí ìkọmọjọ́ mà ń tàn balẹ̀ lótìẹ̀ e náà ni pé àṣà yíyà tó ń sọ̀rọ̀. gbogbo àwọn tí a ń wò pé àà ọlọ́run tù ti ju àwọn ilé ìmọ̀ àlá bó bá ti ẹ̀fẹ̀ bínú án la mọ̀ kọ̀kọ́ ń bá ń di ẹsẹ̀ báyẹ̀ mẹ́gbà wá. ẹ̀mí àgbèlé orí òkè ìfẹ́ àgọ́kọ̀ ńláńláńlá kọmọdìyàrí ẹni tí ó mọ̀ sọ pé òun fi sọwọ́ òun lẹ̀ fẹ́ ìtọ́lọ̀wọ́ bá ń fẹ́ mọ́ ó ń kálukú mọ̀ tí ń dàrú báyìí wà á lámà sáàdì lánà àkìlà lè mùrárì wà á lámà sáàdì lánà àkìlà lè mùrárì ìfi ayé wọ́n bá sọ ńlá lọ́rùn àfà náà ìfi ayé wọ́n bá ọkọ̀ ńlá nídìí àfà ìfi ayé wọ́n bá àfà àkọ́ máa gbélé pẹ̀tẹ́ẹ̀sì ńláńlá ní kọ́nù tó máa gbé gra láàrin àwọn olówó wàhálà mẹ́sàágì bá akílà lè mọ̀rọ̀ rí irú ìfi ayé náà gbogbo tẹ́bi ti parí ń jọ tí kò wọ́n ti papọ̀

ayé òkú gọ́gọ́ bí ṣe máa wá tẹ̀mí ẹ̀mí èrè kọ̀ọ̀kan tí ó bá wá fún wa ní nǹkan tí yẹn rò wípé nǹkan yìí kò pure yẹn ẹ̀rọ kan náà ń bẹ náà àá fi fọ̀ mọ́ ń gbòpó báyìí jẹ́ ń hmm. ọmọ òrukàn jẹ́ ń bẹ̀ tá a kódà mẹ́wàá náà lọ́bi dáwà kó lọ gbogbo ẹ̀ bá náà àti fọ́lọ̀ náà tiẹ̀ hmm. so tí o bá àwọn nǹkan ìbá ti ń wọ̀ wà láde ó ti ṣẹlẹ̀ rí lẹ́yìnsà biwalidi adam zaman hmm. kèé ṣe nǹkan ọtọ́jọ́ mẹ́ẹ̀kẹ́ abẹ́wú aburú ni títí ń sẹ̀mí tipẹ́tipẹ́ fàkọ̀bílà ha bálẹ̀ mo bá gba February فدار العلم اقمتنا إلى القرآن ترشدنا. ṣebí gbogbo òbí ló ń bẹ láwọn kí gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè láì ìlànà gbòógì tí ọmọ lè fi di olóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí ṣe alukur'an ìdí pàtàkì rẹ̀ dáàbí ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidil qur'ani wa dirasatil islamiyya institute of quranic memorization and islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó sheikh sulaiman Suleiman Al Awal Amubiya àwọn ìpele tá a kú yamọ kalẹ̀ kọ anamoralization ihà Al-Qur'an Arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró Western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafizil Qur'an ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolóríire. ń bọ̀ gbẹ́bùtà wàsálù wùsàn nìyàn wọ́n bá ní kì í ṣe pé bóyá kàn fún lẹ́bùn lórí iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ náà iṣẹ́ ìgbé tí ì ṣe ó tàn wọ́n wá bá ní padà lọ́dọ̀ lọ kó lójú bí ọ̀nà ah. kó kó lójú nìkan kọ́ sáwọn bàbá wa ọlọ́run fún ọlá káyè pọ̀ iná ni a fi máa sọ pé ń bá ní ara àjọ ń gọ̀ àwọn ah! tó bú ẹnu mi ọ̀gbá àwọn tó bú pọ̀ o àwọn àgbàlagbà wọn ló bú dádì rẹ̀ ó bú bàbá rẹ̀ ó bú bàbá rẹ̀ kódà ó lè bú bú bú débi tí ó ti dáná lọ́dọ̀ ọlọ́run ó bú rántí ọmọ nínú àwọn tí wọ́n bí wọ́n ní ẹnu ẹ jẹ hmm. kójú ọmọ tì ẹnu ti jẹ bálẹ̀ mọ̀ bí ó ṣe kọ̀ fún ọmọ ó ní kò sí wàlá fàkọ́lá hátà àmìrọ̀ hátà àmìrọ̀ bí ẹ tún jẹ́ lọ́ba ẹ jẹ́ lọ́ba ah, ǹjẹ́ kó àìní àti rí ẹ fàmì ẹjì ilé ibiṣẹ́ ọwọ́ akẹ́ òkè pẹ̀lọ́run ọlọ́run òpókún ọlọ́run òpófà ọ̀rẹ́ láti sánmà kò sí ìparọ́ ẹ bá sọ fún mi pé èèyàn dáadáa ni ẹni ọlọ́ọ̀ni lọ́ba padà wà bá wọn ó ní kí ló wá bábọ̀ báyìí inú wọn ti dùn kí mo bábọ̀ kò ní dẹ́ o ò ní mẹ́dẹ̀ o ọ̀ gbogbo ẹ̀ ọba tó pé burúkú tó ẹ̀dí á sọ fún lárúkẹ̀ ríà lànà àáká. lọ́ba mọ̀ ti ọlọ́ọ̀bà rẹ lójú ọba tó kága tí ọba tẹ lọ́rùn ni fún ẹ̀ náà ọjà gbé mọ́. a sọ̀rọ̀ yìí sọ̀ọ̀sẹ̀ bá a hàn kí ló wí sòwí gẹ́gẹ́ ah ó ní ẹ̀sìn wàá rùdà fàdà lásìkò tó lọ́ba bẹ̀rẹ̀ ìpè fún ànábì ọlọ́ àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ ni tọ́lọ̀ wọn bá ń yọnu sí lásìkò yẹn. kí ló wá ṣẹlẹ̀ fasọ́rọ̀ yẹ́gìrì alàlìsá nìyí máa yẹ́gì úbì yìí alábàní Israel fàyàǹkọ́lìbọ̀ alàkọ́wùmíhì fọlámù alàdálì tí bá ti ń ṣépè kan fún àbàní Israel wípé ìyìn tí mú lùi kò fòníwó mú ojú ẹsẹ̀ ọlọ́run sì chẹ́ǹjì àárẹ̀ yóò ní à ẹ̀yin èèyàn mi tẹ ní kàǹbà ní sọ́ọ̀lì kí wọ́n má wọ ìlú yìí òfò ní kọ́rọ̀ yín bí bá ti ń gbé pè kan bọ̀ báyìí ọlọ́run sì máa chẹ́ǹjì ara rẹ̀ sí a fi sọ̀rọ̀ lẹ́yìn bá ń fẹ́ ká sọ ìtọ́lọ̀ sọ pé káwọn sọ sọ kò tó ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tí ìtì a fi owó lo níta àwọn ọ̀gbẹ́ni ìkọ́ yìí ó falamu hu aladalik ní ọba bẹ̀rẹ̀ sí bú balaam wípé ntọ́ ọ̀dẹ́wò yóò dá o ntọ́ ọ̀dẹ́wò yóò dá o ojú ti balaamu bọ́rọ̀ bá ń lọ báyìí wọ́n pa wọn gba ẹ̀bùn àwọn padà balaam hmm. wa ni. ọ̀fun hmm. òmu kọ́kọ́rọ́ ọkọ̀ wa. ọlọ́dàkùn mọ́jà ṣiṣẹ́ o mọ́jà ṣiṣẹ́ o bí ẹ̀ bá ti ta sí àgẹ̀rẹ̀ báyìí bí ó ṣe máa kọ̀ lárólókù torí pé ntí yóò ṣe sùúrù tẹ̀lé ti kó òun ẹ̀mí rẹ̀ ntí òjò ṣe sùúrù lòdì bẹ́ẹ̀ yóò máa fún ẹ̀ lẹ́skúzì ojú ẹsẹ̀ ó ní bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹ ní sùúrù ẹ ní sùúrù mọ́mọ́ èmi mọ́ bí ọ̀rọ̀ lè fẹ́ jásí lọ́dọ̀ yín ẹ ní sùúrù ìgbìmọ̀ síbẹ̀ jásí. wọ́n gbẹ̀bọ̀ padà nù. ẹ ní sùúrù nta ṣe òun sa adúlùkú malama fi halakuhum arsilu nisa fi askarihim wamruhun Allah yamtana'na min ahadin fa'asa an yazinu fayahliku balamu ni ẹmọ wọ̀rí ẹ lọ wọ́n tó bá jẹ́ obìnrin tó dáa pín nínú ọmọ yín ẹ wọ aṣọ tó jẹ́ pé tọkùnrin bá rírú ẹ̀ tí ọlọ́wọ̀n ọba ní ìlà yóò sì sí lára obìnrin ẹ wá rán bí a bá ti ń súnmọ́lù àrí ẹjẹ́ wọn pàdé wọn ntọ́kù tí mo lè fún yín bí mọ̀nà nù. báwọn àwọn bá lọ ẹwẹ ni ọlọ́run lánàá. tó ń gbé yín ṣépè fúnra wọn. ẹwẹ ni ọlọ́run lánàá. ilaha ọlọ́run dákun wa. amina. ọlọ́run dákun ṣàánú wa. amina. jẹ́ àṣẹrù kábí ìyọnú rẹ̀. amina. ni wọ́n bá ní kò sí wàhálà ní abàtí bẹ́ẹ̀ ń tòótọ́ ó ní ẹ̀ẹ́rì òórì amú bí a bá yẹ nǹkan míì ju ẹ̀ṣẹ̀ lọ ilé ó fi jẹ́ pé dẹ̀mọ́ ẹ̀jẹ̀ agbóra wáyé o gbogbo ọtọ́ ọmọ ẹbẹ̀ lọ́nkọ̀rọ̀ tó ládùúrà rẹ̀ ò tí gbà in tí òjì ọgbà kèé ṣe ń tọ́pọ̀ o ìwọ náà gbọ́ Yorùbá o ẹ máa tàdúrà fún ẹ máa pè ọ́nà ṣìbáni má burú lọ ọba sì jẹ̀sẹ̀ náà ni. Ah, kí ni ìbáwá jẹ́ tí ànábì náà nìkan ọ̀kẹ́ yóò máa rìn lórílẹ̀ ìjọ tàbẹ̀wò ò ní kàn mọ́ ìjọ tí bá rìn lórílẹ̀ báyìí tí wọn ò rìkọ́dù ẹ̀ṣẹ̀ fún mọ́ tàwa ló ń dọ̀nà wa ẹ ń bá ti rìn lórílẹ̀ ní sánmà

tí wọ́n bá pín ẹ́ lẹ́mì in tí wọ́n máa ń sọ fẹ́ tó pín ẹ́ lẹ́mì òun náà ni tí ó mú jìnnà sí kí ọlọ́run ìní máa sọ sí wọn wọn pé ẹ onílé dí lóru mọ́ bí wọ́n sọ sẹ́mi kan nínú wọn ní owó rẹ̀ máa pọ̀ sí kókó rẹ̀ máa dáa sí bísíǹsì rẹ̀ máa lọ déédé bí wọ́n sọ sẹ́mi kan ní ìsìn náà wáyé ẹ̀rìn ni ó bù sí àti rí ìyàrí tó máa rẹ̀ sẹ̀ tí wọ́n ń sọ fọ́mọ rẹ̀ pé èmi lọ wà á rí mi ńlé mo tún wá bọ̀ fúnra mi níbi tó ló ti ń jọ́sìn ọ̀wà jẹun lójú rẹ̀ kí n ti ẹ̀bọ lójú bí ìṣẹ́jú mélòó ọ̀dà

ní fakana fi man kharaja bintul malik kọ́dà lára pé ọ̀rọ̀ ti dé ẹn tó jẹ́ ọmọbìnrin ọba àti mà bí mú ọmọbìnrin yóò ṣe wà ní òtọ́jú tó kì í sábà jẹ́ kankan ó náà wà nù ẹni tí wọ́n pẹ̀sọ̀ sí la tó náà jáde pé ah àdánwò ti dé kì í ṣe pọ́nká lukú ti lé rẹ̀ fẹ́ ní kankan ẹ̀ ń bá ti fẹ́ náà ni ẹ sá máa kọ̀ báyà mọ̀ lẹ́nu tó kọ́ alọ́gbọ́n eléyìí báyà dọ́rọ̀ rẹ̀ sì sọ tí òun lè sọ fún anu síyẹ́sì tún láìkí ẹ̀ náà wọ́n ọ̀gbẹ̀mù lọ́wọ́ rẹ̀ wọ́n sì tún tẹ́lẹ̀ mọ́ra rẹ̀ ọmọ ọba náà lóbìnrin òun náà wà nù àwọn tó jáde fa àrọ́ọ̀dàhà rọ́ọ̀sù báńbìlì asbat ẹni tó jẹ́gẹ́ bíi mẹ́gàjì ọ̀kan náà wọn asbat méjèèjìlá àwọn àrọ́mọdọ́mọ yakubu pilẹ̀ méjèèjìlá tẹ́ jẹun ọ̀yìn tó wá kù mẹ́gàjì ilé ọ̀kan nínú méjèèjìlá wọn ah ní wọn ọmọbìnrin pé eléyìí ìkọ̀yọ́ o tọ́lọ́ làmọ̀ bàbá bíi wọn eh, a lọ sáàsì <laughs> لا إله إلا الله الله محمد رسول الله وأخبرها بمكانه lọ́lání ọmọbìnrin ni àtàrí ah, mọ́ fọwọ́kẹ́ mi o ah, tààtà lọ́dà tó mi ń lu nǹkan gílè mi ń jẹ bóòlù wọ́n ṣe jẹ́ èèyàn pàpàrọ̀ kò lè fọ́kàn mi à fàkùbọ́rọ̀ àbí màkà ni wọ́n ni à èmi náà olórí ẹbí ni mí mi má gàdí sórí bá a ti wà yìí ìgò méjìlá náà ni a èmi tó tún wò yìí náà ah, èmi náà má jẹ̀bi àná ni mí igun kan lèmi náà ó ròyìn ara rẹ̀ famakkanatu min nafsiha onírú rẹ̀ ló fìtì ni. La ilaha illallah Muhammad. Ọmọ ìlàjà pé báyá bí ẹnìkan tí yóò nítumọ̀ kan náà onírú ẹ̀ ló fi ti hàn oníkò sí wàrà. Ló ń kálukú bá ń ṣe tí ọlọ́run ọba ọ̀fẹ́ lára àwọn obìnrin ọ̀tọ̀ ní sẹ́tọ̀ lọ́rùn wọn ọ̀tọ̀ ní tí wọ́n wá ń ṣe ọlọ́dà kò sànú wa o. Àmín. Ẹni tí ó gba ìfẹ́ rẹ̀ lẹ̀ lọ́wọ́ wa nínú ọ̀rọ̀ tayé ọlọ́run yàwáyà o. Àmín. Ẹni tí ó gba ìfẹ́ rẹ̀ lẹ̀ lọ́wọ́ wa pẹ̀lú nǹkan díẹ̀ báyìí ọlọ́run dákò sàánú wa àwọn òpá wàdá o la hawla wala quwwata illa billah a létè táàfin ní ìṣẹ̀wọ̀ lọ pé a lè dètè kẹ́kọ́ yẹn mo lè sáfẹ́sẹ̀ báyìí ọmọ ọlọ́gbọ́n nǹkan o wala quwwata a sì lágbára náà bákan náà táàfin lè ṣe ń tọ́n fẹ́ illa bika àfi kọ́ sọ wa níbi ìtàkọ́kọ́ níbi ẹ̀sẹ̀ illa ń kálukú bá rọ́lù wọn. Ah! ọlọ́run ní ìbínú dé. fáwọn ọkọ̀ àti ìbáni Israel àtọ̀rún ikú àwọ̀wọ̀ ọlọ́run bá sọ̀kalẹ̀ láti sẹ́mẹ̀. ọlọ́run máa ń fi nǹkan yìí ṣe ìjìyà fún àwọn èèyàn lórílẹ̀ kí ni tí ó tẹ̀lẹ̀ famata minhum sabruna alifan fi seventy thousand lọ́jọ́ oró kan ló kú náà bàní Israel hmm. seventy thousand kálótó sọ seventy thousand ìlókù lọ́jọ́ oró kan ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ wa pípọ̀ ẹ wọ̀lú mọ́ra yín sẹ́ mẹ́ wọ́n kọ́ bí ìbọ́ọ̀dẹ̀ fún ẹ wọ́n rọ́nu obìn láàrin ijọ́ kan èyí tó ń fìtà ọ̀sẹ̀ kú ẹ wòjọ́ tí a ti ń fi aṣọ tọ́lọ ń bò fún ẹnì tọ́lọ́ ń pè lẹ́tọ̀ rẹ̀ ẹ wòjọ́ tí a ti ń fi ẹ wòjọ́ tí zìnà tó ti kú òní ẹsẹ̀ lẹ́nu àwọn èèyàn níṣẹ́ sí wọ́n fi wá ń pè lóko mi wọ́n ní àrùn gbajúmọ̀ peter ní òní ṣe aláṣìírí òǹkàlùkù wa bẹ̀rẹ̀ rẹ̀ ní réètì báyìí rẹ̀ ti mọ́ ẹ̀ńtàyè rẹ̀ gbé òkè réètì náà wọ́n fi ṣe wọ́n máa gbé pè láti bí ìmọ̀lẹ̀ seventy thousand òkú lọ́jọ́ ọ̀rọ̀ kan o kí ni tí ó ṣẹlẹ̀ fọ́jẹ́ arọ́dúnlùn min bani harun lára àwọn àrọ́mọdọ́mọ harun lẹ́nìkan bá dé tó jẹ́ àrọ́mọdọ́mọ ànábì ọlọ́run ti jẹ́ harun tó jẹ́ ẹ̀gbọ́n fún ànábì musa wà máa rọ́mọ̀ òun sì ní ọkọ̀ lọ́wọ́ ah inú ẹ̀ bàjẹ́ ọmọ méjèèjì lórí ara tẹ́ǹsẹ̀ fàtọ̀ ànáhùnmá lọ́ba gun àlọ́kọ̀ wà lọ jẹ́mi a ọlọ́wọ́ bá sì kún lọ́wọ́ subhanahu wa ta'ala ó kún ọkùnrin lọ́wọ́ ó sì hàn méjèèjì báyìí bí bá sí ẹja wípé ọ̀ràn o àdáràn àdáràn àdáràn ojú ẹsẹ̀ ọlọ́run sì padà tó gba àdúrà wọn ọlọ́run dákú ọ̀wọ́ọ̀wọ́ ìdúró láti n yìí àrí ẹ̀rí gbòógì wípé ọlọ́run ti fi kínní ìṣe ìjìyàrí ikú ọ̀wọ́ọ̀wọ́ yìí ó ti fi ṣe ìjìyàrí fún àbáni sọ̀rọ̀ inṣàlá ọ̀tàn àtọ́bá tó di ọ̀la pẹ̀lú ògọ́lọ́n àtò tẹ̀síwájú pẹ̀lú ẹ̀rí mi láti fa àwọn ọ̀rọ̀ ìmúlẹ̀ kó tó di pé àwà débi èyí tó ní bá ti pẹ̀lú fíkúwẹ́sìn nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán wassalamu alaikum wa rahmatulahi wa barakatu. wa alaikum salam wa rahmatulahi wa barakatu. allahu akbar allahu akbar kabira ọlọ́mọba ní sàn